ká sùn mà. ẹ ká sùn àti. ẹ̀dùn ẹ fún mi ní dáná méjì. àti kí ni. pẹ̀lú chocolate méjì. àti kí sùn ni. ẹ ọ̀. dáná ìgbọ̀n pípẹ́ kí ẹ bí ọ̀nà sójà. dáná méjì àgbà. bẹ́ẹ̀ni mà. àti chocolate. bẹ́ẹ̀ni. ẹ ra mà. ọ̀nkú ẹ ká sùn kí lẹ fẹ́ rà. tó bá kù báńkò. àtà. ah. alẹ́ kò ṣùgbọ́n bàbá ẹni kò lọ rán ah sìgá yẹn máa fọ́ mi lórí gan. kò sí. sìgá ló wà ṣé kí n mú sìgá bàtà yẹn ò tutù o àǹtí bá mi fi sí bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ah. ẹ̀gbọ́n ọ̀pọ̀ báwo ni. dáàbò ìjẹun. bọ́lá wọn ló wọ̀ ah, mo black jeans pẹ̀lú pàtàkì. ìwọ́kọ̀ ìwọ́kọ̀ ló ń sọ òun ni mò ń sọ bọ́lá wọn ló ń wọ̀ kó wọ blue and white ó fẹ́ jọra wọn bọ̀ kò jọra wọn. iná ni mo sọ ó wọ sí ọ̀ndà ẹ̀ ọ̀ndà ti sàlẹ̀. nígbà tí mo ṣe boyfriend yà á dẹjọ wá láti dé báwo ni fẹ́ mọ̀ nǹkan tó wọ̀ sí. ẹ eh, àwọn ọmọ ọmọ ọmọ. Ah, irú irú rọ́bìṣì wo ni bọ́dá kí lélẹ̀ ah, ah. kí nìyẹn ẹbí tí ẹ pàjẹ́ kí lélẹ̀ yìí wọlé sí níjọ́ ìgbà wọlé lè jọwọ́ yìí ṣé nǹkan tẹ wá rà mí báyìí nǹkan tẹ wá rà báyìí yẹn.